الله القائل وذكره بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور يعجل العقوبة بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أحمده على نعمه وأسأله المزيد من فضله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله اتقوا الله واعلموا أن الله سبحانه أمركم أن تعتبروا بما ترون وتسمعون مما يجري من الحوادث والعقوبات في الأمم الماضية والأمم الحاضرة فاستعيدوا من وجد بغيره قال تعالى أفلم يسيروا في الأرض فينظروا فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها وقال تعالى فاعتذروا يا أولي الأبصار وقال تعالى أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء وضبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون والآيات في هذه كثيرة يأمرنا الله فيها بالانتباه بما بما حل ويحل بالظلمة والمجرمين من قبلنا ومن حولنا حتى نتجنب طريقهم لئلا يحل بنا ما حل بهم وهذا من رحمته سبحانه وتعالى بعباده قال تعالى يعظكم لعلكم تذكرون عباد الله لو نظرنا في أحوالنا وما يجري حولنا لأدركنا أننا في حالة خطر شديد إن لم نترك أمرنا ونطلع ما فصل من أحوالنا فإننا لا نزال نسمع ما يجري حولنا فيما يجاورنا أو من البلاد البعيدة من العقوبات المتتالية زلازل تحتاج المدن المدن العامرة أعصير مدمرة وفيضانات غامرة تتلف الأموال الوفيرة وتقضي على المحاصيل الزراعية الكثيرة وحروب طاحنة تلتهم الأخضر واليابس ويعيش الناس فيها تحت أمطار القذائف وعزيز المدافع تحصل النفوط حقدا وتقض المضاجع وترمل النساء وتيمم الأطفال ويسلط الله الظلمة بعضهم على بعض فلا يصير لهم بال وأحزاب متناهرة وفتنة مجتهلة وقولها جثث بني آدم سبحان الله كل هذا يا عباد الله بسبب الابتعاد عن الإسلام والتنكر بدين الله بعد معرفته والإعراض عن شريعة الله واستبدالها بأنظمة الكفر من شيوعية ورأسمالية وغيرها قال العلامة ابن القيم رحمه الله لما عارض الناس عن تاكيد الكتاب والسنة والمحاكمة إليهما واعتقدوا عدم اعتقدوا عدم الاكتفاء بهما عرض لهم من ذلك فساد في فطرهم وظلمة في قلوبهم وكدر في أفهامهم ومهك في عقولهم وعمتهم هذه الأمور وغلبت عليهم حتى ربي عليها الصغير وهرم عليها الكبير فلم يروها منكرا فجاءتهم دولة أخرى وقامت فيها لبدع مقام السنن والهوى مقام الرشد والضلال مقام الهد والمنكر مقام المعروف والجهل مقام العلم والرياء مقام الإخلاق والباطل مقام الحق والكذب مقام الصدق والمداهنة مقام النصيحة والظلم مقام العدل فصار في الغلبة في هذه الأمور فإذا رأيت هذه الأمور قد أقبلت ورأيتها قد نصبت فبطن الأرض والله خير من ظهرها ليس هذا فحسب وقل للجبال قل للجبال خير من الظهول ومخالطة الوحش أسلم من مخالطة الناس اقشعرت الأرض وأظلمت السماء وظهر فساد في البر والبحر من ظلم الفجر وذهبت البركات وقلت الخيرات وهزلت الوهوش وتكدرت الحياة من فسق الظلم وبقى ضوء النهار وظلمة الليل من الأعمال الخبيثة والأعمال الفظيعة وشكى الكرام الكاتبون والمؤكبات إلى ربهم من كثرة الفواحش وقلبت المنكرات والقبائح وهذا والله والله منذر بسيل منذر بسيل عذاب قد انعقد غمامه ومؤذن بليل بلاء قد أدلم ظلامه فاعزلوا عن طريق هذا السبيل بتوبة النصوح ما دامت التوبة ممكنة وبابها مفتوح وكأنكم وكأنكم بالباب قد أغلق وبالرآن قد بلق وبالجناه قد علق وسيعلم وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون عباد الله إن الأمر قد زاد في وقتنا هذا عما وصف الإمام ابن قيم رحمه الله تعالى فأصبح الإسلام غريبا في بلاده أي في بلاد الإسلام أصبح الإسلام غريبا فيه وقد اكتفى لأكثر من المستسلمين به بمجرد التسمي به والانتساب إليه من غير عمل بأحكامه فعقائدهم قد داخلها الشرك ومهاتمهم تحكم بالقوانين بدل الشريعة وأموالهم تجمع بالتعامل المحرم للربا وغيره عباد الله ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون إن جور الولاة وولاية الطغاة بسبب جرم الرعاية قال تعالى وكذلك نولي بعد الظالمين بعضا بما كانوا يكسبون وفي الأثر كيفما تكونوا يولى عليكم إنه ظهر الفساد وانتشر الألحاد وتجاهر الناس بالذنوب فغير عزيز على الله أن يقصى بهم العرش أو يرسل عليهم حاصبا أو يهلكهم بالأمراض والحروب أو يسلط عليهم الولاة الكفرة والثقات الجبابرة والأعذاب الغاشمة فيصومونهم طول أذان قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا أو يلبسكم شيعا ويذيق بعضكم بعد بعض إنه لا نجاة للمسلمين مما وقعوا فيه اليوم إلا بالرجوع إلى دين الإسلام إلا بالرجوع إلى دين الإسلام من جديد من جديد الرجوع الصحيح الذي يطبق به تعاليما وتنفذ به أحكاما قال تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وكل مسلم أحبة بالله عليه مسؤولية الإصلاح على كل مسلم مسؤولية الإصلاح ما يقدر عليه فعلى ولاة الأمور مسؤولياتهم على كل فرد من أفراد الرعية مسؤولياته كلكم راع وكلكم مسؤول عن رعيته والله تعالى والله تعالى يقول وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى أفأمن الذين مكروا السيئات أن يغفق الله بهم الأرض أن يغفق الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم adúpẹ́ fún ọlọ́run ọba tó sọ nínú al-Qur'an al-Karim ikú wà nábì ọ̀dà kiri ń bí ayyamillah inna fi dhalika la ayatin li kulli sabarin shakur àwọn tọ́lọ̀ máa fi júwe nínú gbà lóríṣiríṣi àwọn ọ̀sẹ̀lẹ̀ máa rán wọn létí tọba rán wọn létí èyí tó ṣẹlẹ̀ ń gbà báyìí èyí tó ṣẹlẹ̀ ń gbà báyìí èyí tó ṣẹlẹ̀ ń gbà báyìí ìnà àwọn ọjọ́ mi lámì ọjọ́ mi ti lọ sáà ìrántí mọ́ láyé tọrọ lẹ́wọ̀ fàmì sí àwọn ọjọ́ mi tọ́lọ́run fàmì sí àlegbàgbé mọ́tá yóò ti parẹ́ ọlọ́run ni wà níbi ẹni tó lọ́lọ́run sìn tó sì faradà láti sílọ̀ ọlọ́run bá ọ̀kan ṣoṣo tí ò lórogún ọba tó rán nẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí ó jíṣẹ́ fáwọn sàhábà rẹ̀dùwárìn lọ́ọ̀ sí ara alayhi ajma'in táwọn náà sì gbìyànjú títí tẹ́sì ti dé orígun mẹ́rẹ̀ẹ̀rin ọba náà là ń bẹ̀ láti ń tọrọ lọ́wọ́ ẹ̀ ọba tí a ń bẹ̀ tá ń tọrọ kó sàlékún ìkẹ́ rẹ̀ tó ṣe fún wa torí mímọ́ fi àwọn ọjọ́ mímọ́ fàmì síbi àwọn ọjọ́ ara àkẹ́ ọlọ́run ni nítorí ká lè máa rántí ká lè máa kúyè àbá kúyè bọ́ ọjọ́ kan ti ń bẹ táà lè rántí mọ́ bẹ́ẹ̀ làbá kúyè pátápátá ń bẹ̀ẹ̀mí ọlọ́run láàbá gbàgbé pátápátá ṣùgbọ́n ọlọ́run pa àwọn ọ̀gá kan dé mọ́lẹ̀ eléyìí láti tara wa jí lónìí sáńgbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ ní nínú ìṣẹ̀lẹ̀ dáadáa nínú ìṣẹ̀lẹ̀ aburú kò yẹ ká máa gbàgbé kò yẹ kí mùsùlùmí òdodo máa gbàgbé torí máa rán ní létí ìpàdé ọlọ́run alójọ́gbé lọ́kìá mi ọlọ́run bá wá amọ́rọ̀kún an tàbí rúbí máa tàrà ọ́nà wà máa tàtàmàún in sáà ń rí àti sáà ń gbọ́ ọlọ́run fẹ́ káwọn wòye sí láti ti sin nínú rẹ̀ o làwọn ìjìyà rẹ̀ tí àwọn kan ti tọ́wò rí nígbàtọ́pọ̀lọpọ̀ wa àtàwọn bàbá bàbá bàbá bàbá wa ò sí wà láyíká wa yìí sàǹfàwọn ọjọ́ yẹn lámì láfi ń rí kàdò ní bẹ́ẹ̀ náà làwọn ìjìyà ọlọ́run táwọn èèyàn tí ń bẹ láyé ń tọ́wò lónìí lọ́wọ́lọ́wọ́ tó sojú ìmì àtẹ̀yìn torí kó kò pa àwọn àmì tọ́lọ̀mọ́ ti tára àwọn ọjọ́ kò parí síbi àpò kan tá àbáláyé bíbẹ̀ bá kọ́ ni àbájẹ́ pé torí àwọn eléyìí nìkan ló fi ṣẹlẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ lọ́tá yóò fi tán ni

ọlọ́run bá túnkọ mọ́ ní sọ́tù Muhammad àfàlámì yasiru fil ard ẹ̀ẹ̀rinlẹ̀ kẹ́ẹ̀káàkiri orí ẹ̀ fayanzuru kayfa kana aqibatu alladhina min qablihim àwọn ẹni ibi tí wọ́n láyé kọjá lọ kẹwọ bá tùbọ̀tán àwọn ti rí dammara yóò tún pàwọ́ yóò tún parú wọn míì tí lórí ilẹ̀ títí ayókìtán kálìmọ̀ pé kèé ṣe torí àwọn tó ti lọ nìkan lọ́jọ́ fi ńlá mi ọlọ́run tó sọ fún wa nínú suratul hashiri fa'atabiru ya ulil absar ẹ jókòó ẹ ronú ẹ ṣe làákàyè nínú ọ̀rọ̀ ọlọ́run bá náà àwọ̀lámi àdìlì lẹ́dínà ẹ̀rùsúnà láàrùn èéṣe tí ò máa títọ́sọ́nà fáwọn tí ń lo bẹ̀ lónìí aláwòrán ṣáàwà gọ́bì náà ń bí dùnú òbí ni pé tọ́lọ́run bá fẹ́ àwa náà lè ṣàgbákò tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ bí ìbá tẹ́ kó sàánú torí nǹkan táwọn èèyàn kan ṣe tá ń kà nínú ìtàn àlìkùránì kẹrin ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ báyìí ọlọ́run sì ṣàlàyé bó ti ṣe àwọn léèmọ̀ kí ló ṣe tí ìhùn jẹ́ ìsọ́sọ́nà fáwa náà ká máa ronú pé àbílẹ̀ gbé wa lójú ká máa ronú pé tó ráwọn kan ṣe bẹ́ẹ̀ sílẹ̀ bí wọn ni ká máa ronú pé àbójú ọrọ̀ tí ò ní dámọ́ torí làwọn kan ṣe tójò fi rọ̀ tí ò dámọ́ títán fi tẹ̀rí àbí ká máa ronú wípé òjò rọ̀ dáàṣe bójò ló tú bí òkúta agbóná mọ̀ bọ́lé alórí torí ìlànà kan ṣe tó òkúta agbóná ti bọ́lé alórí ayà ìlú sọ fún èyí sí táwà náà mọ̀ rò pé sẹ́mọ̀ pé nínú àtà wa náà nínú orúfò wa tẹ́nìká bá ń se tẹ́nìká ní ọjẹ́ kí ìsára

Allah na ṣáwà àtọ̀bìnáhùn bí dùnúbìhì wà náà tàwọn aláàkùnlóbìhì ó yẹ ká máa rò wípé táwọn kan fi kú sí kéfèé rí nígbàtí wọn lọ́rọ̀ gbọ́ sáwà náà ló kú sí mẹ́ẹ̀sẹ̀ láì tọ́kà wọn ò ní di pẹ̀rípẹ̀rí tí ní tó bá ń ti débẹ̀ á di ọkàn ọmọ èèyàn pa

ìlàrùkọ́ náà fi pé méjì lẹ́nìkan òfin ní lẹ́rìí pé àmọ́bítáyà sí lànàbí ìgbẹ̀yìn yìí sọlọ́lọ́wọ̀n sálà ànábí àlèmọ̀ inú òfin pé méjì kìtàbọ̀ ọlọ́run tíra rẹ̀ tó ní ọkọ́ fi tawájí méjì wọ́n yí wọn wọ́n dàrú wọn dàrú ọkọ̀ mi jọra wọn

tàbá òye sígbà tá ń wà ìta ń lò yìí tàbá tètè padà ìrùn tí ìṣẹ̀lẹ̀ nínú àwọn ìlú tó súnmọ́ wa ìmbá gbé nílé kí n tó bọ́ sókè òkun báwọn nírò ìjì máa ṣe ṣùgbọ́n ó ti burú débi pé ó yẹ ká dàpọ̀ àbìyàtọ̀ díẹ̀ díẹ̀ lẹ́mà rí níbi àwọn aburú tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ táà kíyèsí wípé nǹkan tí ń ṣẹlẹ̀ ìmọ̀ ní sábàbí mínẹ̀lẹ̀ òkú bá bìlì mùtàtà àbíyà àwọn àpẹẹrẹ ìbínú ọlọ́run táà tí lè pè ní ìbínú ọlọ́run gan torí tí ìbínú ọlọ́run bá dé ó lè jẹ́ ilé ó lè dé tán yányán bíi tàwọn àlèúmọ̀ tó ti kọjá lọ tí wọ́n pèjúwe wá ìgbà tí ìbínú ọlọ́run bá dé sí wọn tán ọlọ́run ká kò ká nígbà tí wọ́n ké nígbàtí nira dé nígbàtí parun dé ọlọ́run ò tú wọn lẹ̀ pé dáhàn ẹwà mọ̀ sẹ̀mí ní sí jẹ́bà tó wá sẹ̀mí yíwa pààyàn rẹ̀ pátápátá ọlọ́run pàwọn rẹ̀ kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kìlọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kìlọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ rántí nínú rẹ̀ zalazilu lásìkò yìí ní orílẹ̀-èdè wa ni o lábúlé ni o nílùú ńlá ni o lókè òkun ni o zalazilu inú kàtọ́lọ̀ mọ̀ sí sàmì kún ìkìlọ̀ ó ní mìtìtì ilẹ̀ ọlọ́run sì mọye mílíọ̀n tó ti wà lábẹ́ ilẹ̀ tí ìsìnkú ọmọ adámọ̀ ló gbé sí labágbọ́ labáka labáwò láwòrán labáka ìfúnbẹ̀ labábàbí wọ́lọ́hìn láàbá mọ̀ sí kankan nínú rẹ̀ àfírù múdàmìrọ̀ atẹ́gùn fẹ́ nígbà tó mọ́wọ́ dúó tán wọ́n zero billion of dollar ẹmẹ́wòlẹ̀ pé náírà tọ́rọ ti bàjẹ́ wípé ó tó yẹ billion báyìí ní tó bàjẹ́ àtọmọ ádámọ̀ tó lọ sí làbáwàwò rántán làbákáyè kó lọ́wà parí síbẹ̀ àásìr àwọn atẹ́gùn gborígborí wọ́pẹ̀ èdè ọ̀nà tún gọ́ ọ̀nìyàn omi ń kọ́ ẹ máa wo tòkè òkun ẹ máa wo tilé tó mi bá mọ́ ọdún ó tán ẹ máa gbọ́ yòókù tán fàjáde náà ní ìlú wa náà lórílẹ̀-èdè wa táwa ká tó wá sọ àwọn orílẹ̀-èdè míì níbi tí tẹkinọ́lọ́jì tó dàgbàdé kò kápá nǹkan kan ní gbogbo dáńtọ́ kò dáàbòbò nǹkan kan iye ẹ̀mí tọ́lọ̀ mẹ́kó ṣòfò ni ó ṣòfò bóyá tẹ́gùn bóyá iná bóyá omi bóyá ìrìnjì sílẹ̀ àwọn atẹ́gùn ká ń wí àtọmọ ádámà àti dúkìá àti ilé àtókó oko tó tó gbọmọ̀ sọ ìyà atẹ́gùn bàjẹ́ àtògbọmọ̀ sọ north àti south oko tó tóbi tó bẹ́ẹ̀ atẹ́gùn bàjẹ́ tó jẹ́ tẹ́yàn kan tó jáde àwọn òsánmà kátó wá máa sọmọ èèyàn ẹmẹ ọ̀rá àwọn nǹkan tó jẹ́ pé tẹ́ bá wà wọ̀rẹ́ ẹ̀ gọ́ráì àwọn àgbàyanú ńlá ìtẹ̀lẹ̀ àwọn nǹkan wúwo wúwo wúwo wúwo tó dàbí ègbò òwú nígbàtà atẹ́kùn bá gbé lókè tí ó sì mọ́ pàràbàràbà ló fòfòrò òfòrò fẹ́ ìsámà

níjọ́ kan ọkọ̀ epo kan wọ́n wájẹ́ láàrin ìtọ́kọ̀ tí ń dì fún funfun ló ń bá gbiná pẹ̀lú epo tí ń bẹnú ẹ̀ orí ìdì funfun láwọn ọkọ̀ wà tẹ́lẹ̀ àwọn tó lọkọ̀ ló sájáde ó fẹ́ tó kìlómítà mẹ́ta bá ọkọ̀ ti tò tẹ̀léra wọn wọ́n ti jóná tán níbi ọjọ́ tá ń bẹ̀yẹn kí mo fẹ́ fàyọ nígbà táwọn elétò ààbò òlú pọ́kọ̀ kó tán tán gbálẹ̀ tán ẹnìkan tó mọ̀ fún ìtàtẹ̀lẹ̀ mọ́ kálukú lọ gírí ní àìmọye sì tó làjá náà àìmọye dúkìá ti ṣòfò àìmọye ẹ̀mí ti ṣòfò lọmọdámọ̀ bá gbàgbé ó bá kù sórí fóònù kan bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ láàbí láàbí láàbí tí máa ṣẹlẹ̀ mí ní àlẹ̀kọ̀rọ̀ ògùn tọ̀ ẹ̀nà ogun tó gbóná girigirigiri láàrin aláwọ̀ dúdú àtàlọ́wọ̀ funfun aláwọ̀ dúdú àtàlọ́wọ̀ funfun ọmọdé àtàgbà ọkùnrin obìnrin ogun tí níbì kan àpáàdí àfẹ́sọ́lọ́m bá yọ in láàrin ọmọ adámọ̀ sọ ọmọ lónìí bá ní làwọn ti jí lẹ́sẹ̀kẹsẹ̀ pé àà ìrọ̀lẹ̀ sí wá pa àwọn àtẹ́yìn tó jà àtẹ́yìn àti nǹkan yẹn ogun ó sì jàgbó yìí ọ̀lá ẹ̀ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ pé kìíní kan ó ní ẹwọ́ tàwọn Yorùbá náà tó lóògùn dúdú bí ẹ̀ bá lòun lábẹ́rì ebi kọ́ mọ́ rí ni ó sọ pé òyìnbó wá ń tẹkinọ́lọ́jì rẹ̀ lónìí láti pọ̀ máa dámọ̀rún wà ní tẹ́lẹ̀ ilẹ̀ yìí ṣe kí nǹkan jà má dọ́dọ̀ yín àwà jẹ́ kó dọ́dọ̀ yìí tó tún pàyẹrẹ mọ́lẹ̀ àtúntì kọ́fà ilé yìí náà wọ́n sì ń ṣe wọ́n sì fi gbógun tọ́ máa dámà èyàn pọ̀ lórí ilẹ̀ ayé o ẹ̀mí tí wọ́n ti parí bí ogun gbóná kirikiri wọ́n láì fi ṣe mílíọ̀n jẹ́ o káàkiri gbogbo àgbá ńlá ayé kìí sẹ̀mí díẹ̀ lọ máa dámà ti fi ṣòfò tó ẹgbẹ́ pípadà kọ́dọ̀ ọlọ́run wọn àbẹ̀ sábábí

ni mo fi sọ pé àwòlẹ̀ ní bùkátà àti gbé orílẹ̀-èdè wa àti orílẹ̀-èdè wa àtàgbàlá ìgbogbo ẹ̀dín ṣẹlẹ̀ alágbára ààbò sí kan bá jayé lọ sàá ẹgbọ́ pọ́wọ́ ti tòun náà ní ọba máa lórú ìlàjì ọdún tó lò láyé ní ọba máa lò láhàámọ́ àwọn èèyàn kan ẹ máa wọ̀ pé áá ọlọ́mọ tóbi o nígbàjá náà ni wọ́n gbé ilẹ̀ báyìí àmọ́ mí yẹ̀dín illa yadullahi fawqaha wa ma zalimun illa sayubla bi abila balabo bi kan bá lọ la lọ falala ìgbà tí ọwọ́ ìnira ọlọ́wọ́ bá tẹ̀ ìdí sábàbí ìdìyà ọmọ ádámọ̀ ẹgbẹ́ rẹ̀ náà ẹ̀ẹ́sì tó fẹ́ máa bá ma ẹnìkan ní ó máa ma kaanu tí n'i ya nira nínú àdánwò tọ́lọ̀ ní sẹ́kìlọ̀ àzáàmù mùtànà àhìrọ̀ ìwọ ẹ́sẹ̀ràn mi ẹ̀mí ẹ́sẹ̀ràn rẹ̀ torí ẹ̀lá àbí ní gbóòrùn ara wa lórí ilẹ̀ mọ́ ọmọbẹ̀ẹ́nú àdánwò ti ṣẹlẹ̀ báyìí wà pítẹ̀ tó mú ṣáìlà wà kó dù ha bí ó sátò bá ní àdá àtorí sí sa àdánwò tán fi ọmọ èèyàn kò náà tó yẹ pé tí gbọ́mi sí omi ò tó bá ti bọ́ọ̀lẹ̀ bá tó bá ti ṣẹlẹ̀ báyìí ẹ̀mí fàgbọ̀dọ̀ tòfò ni kò tó rọ̀ wọ́n wà padà sọ pé ẹ̀yin ṣe suru ẹ̀yin ṣe sùúrù kálukú máa lọ padà àmẹ́ni kọ́kọ́ gbọ́dọ̀ sòfò débi tí ó tí wọ́n bá rí pé ó dáa báyìí débi tó lámì wàkólò hádà ya ìbàdàlọ́ rúfin ọlọ́run bí sábàbí ti hádà ní Islam kí ló fà á ọmọ aráyé wọ́n jìnà sí ká gbọ́tọ̀ ọlọ́run ni ó jìnà tẹ́sí islam ni islam ní máa pèyàn pàkíyèrú àkíyèsí pé ẹtọwọ́ orú ẹ̀ bọlẹ̀ mọ́jú tẹ́lẹ̀ wàtánà kòrì nìdíni àdínì láìbáda màrífàtì nígbà mẹ̀sìn ọlọ́run tán ṣe bí a pa ẹ̀ sábàbí nìyẹn tẹ́ bá pé kí ló fà á sí fi ń bẹ́ẹ̀ a ọlọ́run mọ̀ tán ìgbìnú ẹ̀ táwọn olóyìnbó ń pè ní ignorance mọ̀ tó ṣe bí ẹ in tó yẹ kó ṣe tó kúyè nípa ẹ̀ tí O ṣe wà lè rọ́ọ̀dì àǹkẹ̀rí àti láà àti níbi gbígún ríkò mi pé a lo òfin ọlọ́run lórí ilẹ̀ wàtàdálì hábi àǹzímàtìl kúfùrù wọ́n wá fi àwọn ètò àgbélẹ̀rọ àwọn kèfèrí ayé rọ́pò ṣẹ̀ríà ọlọ́run ẹwà láyé ó tòrò tó níran àná bí wọ́n pín sí ẹwà láyé ó lòrò ọba tí ọba tí ọba tí àmọ̀gbìlẹ̀ ọba tí ò ní kú tí ò ní tọ́kú alhayyul qayyum ọba tó dá wa bẹ̀bára àwọn kan tó tako kọ́lọ̀ ló dá wọn ẹ ọmọ kalẹ̀ ẹ̀dìkà wọn pọ́mọ adámọ̀ ti kọ̀tọ́ lórí ilẹ̀ ayé àwọn táàrọ̀ wọn lákàtí ní ó lábìlànà ní ìrọ́pò ìlànà ẹ̀ ṣé kò yẹ kó yá ayé yìí bó ti rí ṣé kò yẹ kó múra fún alápẹẹrẹ bálùkì àmọ́ ó ti rí níbi títẹ̀ ní òde ní dópin yálà nínú òkè ọlọ́run àbí nínú ìyà ọlọ́run ọ̀nìyàn àdùbìlá ọlọ́mọjà jíyẹ ó yẹ ni wọ́n ń gbé lọ àlùkì àmọ́ ni wọ́n ń Al-Imam Ibn Qayyim ta'ala wọ́n ní gbà táwọn èèyàn tẹ́rí kò mi tahkimil kitabi wa as-sunnah ẹ̀dàkùn ẹlọ́wọ́ iye ọdún iye sẹ́ntúrì ọgọ́rùn kan ní sẹ́ntúrì ọgọ́rùn ọdún kan sẹ́ntúrì ẹ̀yọ̀kan kèése méjì kèwà sọgọ́rùn méjì kèése mẹ́ta kèése mẹ́rin kèése márùn kèése mẹ́fà ẹ̀dín sọ̀rọ̀ ìkìlọ̀ ìyẹn pé àkà bóò láyé rí tí ìmọ̀mù fi sọ́rọ̀ báyìí lọ́gọ́rùn mẹ́fà sí méje ọgọ́rùn ọdún ẹyọ kan sẹ́ ní sẹ́ńtúrì ẹyọ kan ọgọ́rùn tó wá pọ̀ rẹpẹtẹ ilẹ̀ tí sọ̀rọ̀ yìí náà ń sẹ̀ náà wípé nígbà táwọn èèyàn gún omi kìtàbù ọlọ́run tí alukọ̀rọ̀ màkí súnà wọ́n gún rí kúrò bí alùhákámà ilẹ̀ ìhímà kọ́rọ̀ sẹlẹ̀ kásọ pé kí ọlọ́run wí kí lànàbì wí wọ́n gún rí kúrò bẹ́ẹ̀ wọ́n àtọ́kọ̀dù adámi tìfà ilẹ̀ ìhímà wọ́n gbà wípé ọ̀rọ̀ alòkìtáàbò àti súnà ànábì kọ́ yìí àti nírò orí tuntun míì láyé ìjọ náà ọmọ èèyàn bá bàjẹ́ wọ́n bá dẹran wọ́n kò lọ́mọ adámà wọ́n wà lọ́mọ adámà láwòrán wọ́n dẹran kó ládámọ́ wàdúlùmọ̀ tó fi pò lóòbì ní òkùnkùn tí medical doctor ò lè rí bẹ nínú ọkàn wọn òkùnkùn ìkọtọlọ́run ti wà nínú ọkàn wọn bẹ́ẹ̀ ló wà nínú khadirun fi afhamihim wa máa kùn fi uqulihim láàkà ìwọ̀n òjò fèrè òjò foroforo mọ́ wọ́n lè lẹ́yìn pataye wọ́n ti gọ̀ sùsùsù jẹ́rán lọ nípa tọ̀rọ̀ torí ọ̀rọ̀ òní ka kan sọ pé ẹjáwó tọ́lọ̀wí ẹ̀sì sallallahu alaihi sallam wa ni tí lè ti borí wọn débi wípé rúbi àlẹ́ àsọ̀gìr ọmọ tí wọ́n bí sí dàgbà bá wọn bẹ̀ lẹ́ni tá ti brainwash wọn fẹ́ kí wọ́n sọ̀rọ̀ kìtààbọ̀ lọ́wọ́n àti súnà tànàbì sallallahu alaihi wasallam létí ọmọ wọn mọ́ àwọn ọmọ gbọ́ àwọn bàbá ni wọ́n gbọ́ rí àwọn ọmọ ìdàgbà lórí ibẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ nígbà a bá ń sọ̀rọ̀ sẹ́ńtírì méje nígbà yẹn ní ọ̀rọ̀ tá ń sọ yìí kọ̀m̀píà tó àsìkò táwa wà yìí kò tí ìtọ́tàn fọ̀lámìyàn lọ́wọ́ àmúkàrá nǹkan yóò dá ọlọ́run ló sọ sọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè míì nínú orílẹ̀-èdè àgbáyé tí wọ́n bí sí wọn lọ́pọlọ wọ́n fi rọ́pò tọ́lọ́run wọ́n wá sọ kọ́ọ̀mọ̀ ti fi ha àlìbídà ọmọ kọ́ọ̀mọ̀ súnẹ́nì gbogbo ń sáà pẹ̀ nílànà tọ́lọ́run àti tànẹ́bí sallallahu alaihi wasallam àdẹ́dálẹ̀ wá rọ́pò wọ̀lẹ̀háwà mọ̀kọ́mọ̀ rúṣì in tó rọ́pò ìmọ̀nà onífẹ́ inú wọn in tó rọ́pò ìmọ̀nà òun lánùú

wàlìmọ̀dáhánà tó mọ̀kọ́mọ̀ nà hà ká báyàn òdòdó ká fọwọ́ bí ìgbàtà ń sáwàdà ká sọ pé ààbò láìkì àfáàyìn tọba lọ́wọ́ àti ẹ̀dá kódà ọmọ rẹ̀rin tó kí ló fi mọ́ ọmọ di dìdì rìn pé wà sí wọ́n gbọ́ òdòdó ọ̀rọ̀ ọlọ́run wọ́n ti fi wà sí for many years ago subhanallah ẹ dákun ẹ kéèsì tí ń sọ pẹ̀lú àwùjọ tá a wà wọ́n àti láàrin sọ fáwọn ọgbọ́ eré ìtàgé wọ́n ti lọ wò wọ́láhì tó bá yẹ́ pé ká má ní sọ̀rọ̀ ọlọ́run di orí eré ìtàgé lápò ìdùnnà kan yìí rahimahullah lónìí wa ń kọ́ mẹ́yàn bá ká Koran àbóṣe wà àti omi bọ́ lójú ẹ̀wọ́n ní olómọ́ fi ń pa lẹ́kún ẹlákan já wábò mi gbàlọ́ mọ́ lọ bí àwọn ọmọ ọ̀kanú àwọn ọmọ ìyá wa lásẹ̀kì bí náà lọ ti parí jùlọ àmọ́ lónìí alùkùránì ló ń kọ́ àwọn ọmọ ọmọ kéékèèké wọ́n ti wá há koran jìnnà wọ́n ṣe parí primary tó jẹ́ ti kéwú pọ́nbélé àti koran láwá wà níbi wàlímọ̀ níbi ìkójáde ìwé ẹ̀rí náà ọmọ yẹn ń gbà wọ́n sọ fún àwọn òbí wípé àwọn ọmọ yìí ọkọjá pé wọ́n ń gbàwé ẹ̀rí pé wọ́n mọ Kùránì kà lónìí o tá a fẹ́kẹ̀ dìmú ni wípé ẹ̀kọ́ tẹ́ ẹni wọ́n lọ kọ́ wọ́n wà jíṣẹ́ fún yín láàtò mọ̀ yín lẹ́ni ọlọ́run o torí ẹni tí ń kọ́ wọn ẹni tí ń kọ́ wọn ìdààmú míì tó kó rẹ̀ sí nítorí pó fẹ́ sin lọ́hun kò yé sí àdíà ló ń lò ó tó fi kọ́ wọn ní kòrán débi tó kọ́ wọn dé yìí àìdíà kìí ṣe ilé kí ó tán ti máa ń lo àìdíà lélé yìí o ẹgbọ́n táwọn máa ń ké ẹgbọ́n tí wọ́n ń kà tẹ́bá ní kọ́mọ̀ kan ka sóra kan ọmọ tó ti ka sóra kan tóun ti dákẹ́ òun sì máa bọ́nítọ̀ ń ka tiẹ̀ lọ lórí mo ní ẹwọ wákà tó ní kọdínétọ̀ ìjókòó tó dá tí ń kọ lórí ń sọ pé kíní kan ààrẹ ẹbọ ni ń sàmúwá lórí ṣìríṣìíríṣìí nǹkan báyìí ó ń ààrẹ ẹbọ ni nǹkan báyìí ààrẹ ẹbọ ni mo ní gbogbo ohun tó sọ yẹn pátá kò sí kan tí ò máa ṣẹlẹ̀ Yorùbá yìí tí bá ń ṣẹlẹ̀ tẹ́ bí àwọn ọmọ yìí àwọn ọmọ yìí ó padà wá kọ̀rẹ́pì yín pé pé ẹ tẹ bá bínú èèmọ̀dé ẹwòye wọn ẹwòye wọn inú mi dùn wípé ọmọ látẹ́kì pọ̀ bí wọ́n sì pọ̀ láyìíká wa ẹwòye wọn tí ń há kò ráǹkan tó kù látẹ́kì ẹwòye wọn tó dún ní kìmáàrù onínìkọ́ kan tó kù látẹ́kì ẹlòmí ń wà nílẹ̀ lárọ́wá ní ìsìn tí ń kọ́ wọn bẹ́ẹ̀ tó jẹ́ kí wá sí ìwé kò sí kọ́ kankan lẹ̀ lára wárí ọ̀kan bẹ̀lẹ̀ lára wá ní ìsìn tí bá bá ní mọ́sílẹ̀mọ́sílẹ̀dù wà yìí bó fi sọ̀rọ̀ ọjọ́ náà tí bá bá ní mọ́sílẹ̀dù yìí ní sọ pé takọ́ dàm tọ́ lè bìnà wa ní biochemistry torí pé tẹ́ bá gbọ́ kìrọ̀ ṣe ó sì ń kọ́sẹ̀ kíkà kéwú kíkà alukurani ṣéka yìí ló fi máa kàbẹ́ kò sí nàìjíríà mọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ̀bẹ̀ omi wà nàìjíríà kèése tó kàndí ní ti ń jẹun ẹlòmí olówó ẹ̀rí dòní ó lè mọ́ lò sáàkì àwọn òdìdé kèése pé sáà rí tẹ́ o torípọ̀ náà ọ̀bọ́nà ẹgbàdẹ̀ mọ́ ebi mo rẹ́ nìkan tó parí inú wọn tó tún lọ bẹ̀rẹ̀ 100 level lé kéwú another university torí pa fẹ́ sin lọ́hùn ó sì tún parí ó tún wá kòrán ìdálò dídí tí lọ́sẹ̀ tó ti mú ogun eléyìí kókó ọbẹ̀ ni pé àwọn ọmọ èèyàn wà sọ fún yín in tó tọ́ àti tí ò tọ́ ọkọjá àwé ẹ̀rí lásìkò yẹn tí Ibn Qayyim sọ̀rọ̀ rahimahullah ó ní wà zulmù maqamal adli in tó rọ́pò déédé ni àbòsí lónìí kọ́ òtún gbogbo tí sọ yìí tó bá ṣẹlẹ̀ ń bàrẹ̀ náà ó lékún 90% ló fi lékún lásìkò ni wọ́n fẹ́ tó bá rí bẹ́ẹ̀ fọ̀bátúnilá àrùn ni wallahi wọ́n búra

ó fẹ́ pé kí wọ́n wà ń sàlẹ̀ ẹ̀lọ ibi táwọn èèyàn míì wà ọmọkan látọ́pù lè wáhàṣì kẹ́ lọ darapọ̀ mọ́ awọn àwọn ọ̀yà àti ehoro àwọn tí ò ní gbéyàn jẹ pákó kí èèyàn lọ ẹranko onú gbó kò bá sì fún aláàtí àjòkẹ́ ìmọ̀ òrùpọ̀ láàrin àwọn èèyàn lọ ẹ̀kṣẹ̀ àárọ̀ tí láàrùdù wọ́n á tún lọ́wọ́ ti sàmà wọ́dọ́rọ̀ ìfàsáwọ̀ tìlbárì ọ̀lbá ilẹ̀ gan ti hun jọ ààrẹ àrára tó ká mọ́ sánmà sóòkùn ìbàjẹ́ wọ̀dá àbá ti lè bàrọ̀ káà dúkìá láàrí àrábà kàyẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ centuries ago in táwọn èèyàn kó jọ lórí àrírí ẹ̀ wọ́kọ́lá fi kàírà orí mẹ́kẹ́rẹ́ àǹfààní mẹ́kẹ́rẹ́ ó ní takadara bil hayat ìsẹ̀mí polúkúrùmùsù min fiski zolama níbi kúkú níbi títẹ̀lé tọ́lọ́n ọba kàdọ́ òun nàárẹ̀ wà zulmatul layl ọ̀sán ké òkùnkùn òru náà ọmọ mi lójú nínú ibi iṣẹ́ oríṣiríṣi iṣẹ́ láàbí ó ní wàṣákà lèkèrọ mọ̀lẹ̀kà àti bóòlù wàlìmọ̀ àkíbà àmọ̀lẹ́kà tí ma kọsẹ́ rẹ̀ àtàwọn tí ń sọ ọmọ ádámà wọ́n mú rìpọ́ọ̀tù lọ bọ́lọ̀ ń pa ọmọ ádámà rìpọ́ọ̀tù burúkú ṣákà àríṣákà ìlà rabbihim min kasratil fawahish wa ghalabatil munkarat wal qaba'ih ó ní wa hadha wallahi mundirun tele yóò tele ń tẹ́lẹ̀ ìkíni ńlọ ni ìfúnni nílò ni bí sẹ́yìnlì àdáàbí ń kọ̀dì ní àkọ́dàgbò máa mú ìyà kan tẹ́sí ju ẹ̀sú lọ́wọ́ ìnàlọ́n fi o tí ò sí rọ̀ bí sẹ́yìn máa sọ onáàrí emí kọ yíò sọ yìí ni ẹgbẹ́ tí ọlọ́run ò sí ìbínú tán tí kàn ń fún èèyàn lápẹẹrẹ ìbínú wà mú bínú ó ń fúnni níro bìlẹ́yìlì bàlá òru àdánwò kan kọbi adìlámọ̀dọ̀lá àmù àmókòkò tí ẹ̀ náà ti sú o ẹ̀yà jìnà sí ojú ọ̀nà tó lè ní kọlù bínú pàràgàdà nígbà tó jẹ́ pé tí túbá náà bá tún rọrùn ní o kó tó kọjá tójú ọ̀nà rẹ̀ òsì fífì àmá ó ní wà káà náà fún bilbari kọ̀dí òbìlì ó dàbí pé èèyàn ń wò pé ojú ọ̀nà ti túbá ilẹ̀kùn ẹ̀sìsì àti kí ló fà sí àlè ìsẹ̀pẹ̀lẹ̀ mẹ́sẹ̀ olódàbí pé ẹ̀ ń wò pé ilẹ̀kùn ẹ̀sìsì ẹjá mọ́ ẹwò alùkó gbà pé kò sóríire mọ́ sí ìtàwọn kò tí ò rí bẹ́ẹ̀ o dòní iná kò tí ò rí bẹ́ẹ̀ ilẹ̀kùn tútú bá kẹ́yàn fi sórí rẹ̀ wà láì kò tí tì ẹni tí bá ń wo bẹ́ẹ̀ ọlọ́run ti sí ilẹ̀ ọkàn ẹni o ó ti dé pa pínrinpínrin pé bí bóhun ti ń bá lọ iná ló ń fẹ́ bá jáde inú ọlọ́run àti fòǹtẹ òǹtẹ burúkú tẹ ọkàn ẹni o wà lè yán àdòbìlà ìbàjẹ́ tá ló lórí ilẹ̀ tí ó sì hàn nínú bú omi nínú ẹni jáòrò wùláyàtò àtògà káwọn aláburú èèyàn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àwọn jọba àwọn lórí nínú àpẹẹrẹ ìbínú ọlọ́run nínú wọ̀láyọ̀ kò sọ́nà dẹ̀fẹ́ gbègbà àfi àánú ọlọ́run ọlọ́run bí wọ́n ṣe pàtán torí wípé báwọn tá a fẹ́ ṣèjọba lé lórí bá ṣe rí láàfin mọ́ yẹ̀yàn tí wọ́n inú asàrù tọ́kàn náà ẹni ọlọ́run tí wọ́n gbà wá ó fi hàn yí pé àwọ́ ayé wa àtàwọn torílẹ̀-èdè àgbáyé míì náà bára àlú bá ṣe rí láti máa ń yànyàn tí yóò kàpá wọn náà bá jẹ́ ní rí àáfún ẹlẹ́ni tí ó mọ̀ rán wọn létí pé barakallahu fikum àní tí ìsọpẹ́ ti dáadáa tí wọ́n fi máa ti dáadáa irú èèyàn náà láyàn tí wọ́n tí ò ní dààmú púpọ̀ ju kọ́ máa rán wọn létí lọ bọ́tẹ̀ bá jẹ́ kò kí tẹ́ jẹ́ sangi sanyàn à <laughs> bí wọ́n bá sọ wípé ní ààrẹ o ó yẹ kẹ́ kódà ìgbà inú gbé kìí sẹ́nu ìgbà ẹni ọmọ látọ́ntọ́n ìgbà ẹni ọmọ wo àwòrán bí tán ti ń pààyàn lọ́wọ́lọ́wọ́ tó náà ó sì mọ́ wọ́lú tẹ́gbísànú yàrá ẹ̀ ọ̀lẹ́ tó sì ní múfẹ̀ láti ní sílẹ̀ ń bò jẹ́ pé ròyìn bẹ́ẹ̀ náà láyẹ̀wọ́n náà fún ń jẹ́ pé wọ́n fẹ́ gbóhùn náà pa àdíbẹ̀ẹ̀kọ́ ni àwọn àwọ̀ pẹ́tò náà bá fara alẹ́ ìgbà ọmọ nípò náà ẹpara yíngbà kí n lè sí mítèlì tó sì rí bí àbí ọmọ rí bẹ́ẹ̀ ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ń pariwo lónìí tó ẹgbẹ́ ọmọ nàìjíríà ò sí ìmọ̀ sọkún tó ẹgbẹ́ wọn ń pariwo ní inú ẹgbẹ́ ń pariwo pé kò dáa lónìí tó bá débẹ̀ omi ó sì mọ dàwàrà lójú ọmọ nàìjíríà wọláhì ee tí a jọ ń parọ́ pé kò dáa kò dáa fàkọ̀ ìdùhú àwọn tó yẹ káàdì sọ́kà fi fi ọlọ́run dábára ṣírí wọ́n fẹ̀bọ̀ rọ́pò ẹbọ ni ó kó 80% ti à ń sáyàn kiri díẹ̀ ni afẹ́gbowó àwọn èèyàn gbogbo àjálẹ̀ pápátá tábáyẹ̀ tó sàjálẹ̀ kan wọ́n ti sẹ́sẹ́ ń bẹ̀ ni mo lè fọ́lọ́ tán kọ́ ọmọ adámọ̀ síbẹ̀ wọ́n kàn dá ọmọ adámọ̀ síbẹ̀ iye kíye èèyàn tí bá ń bẹ́ẹ̀lẹ̀ kò sí jíjẹ kò sí mímu tẹ́mì wọ́n fi tí ẹ bá gbá sírí kan ẹ̀ wọ́n ti tẹ́sẹ̀ jọ́nà náà ni tí ìkan bá rọlẹ̀ tán ìtẹ́ẹ̀bẹ̀ sí lọ lórílẹ̀-èdè torí tó lórí tẹlẹ́mù ni wọ́n jọ lọ́wọ́ ń bẹ̀ níbi ilé ẹjọ́ ń kọ́ ilé ẹjọ́ nǹkan bí wọ́n ti fẹ́sí ìdájọ́ máa lọ nílọ yẹn kìí ti fádájọ́ ní ọmọ tí ó dáa orí wọn pé àájì àmì òjẹ́ kí wọ́n rí báyìí ẹ̀rọ àti àmì òbà wọn ni àwọn kọ̀ọ̀kan sì yọ wọ́n bẹ̀ báwọn òṣè mọ́ pé àwọn tọ́lọ̀ nílò inú dì wọ́n mọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń sọ ẹjọ́ tí wọ́n dá fún wọn ni tó bá di pé wọ́n sọ wípé kí ìmáàmù haram ó ti bọ́ sí ọ̀dọ̀ aláwọ̀ pé ọ̀gbọ́dọ̀ ṣe sọ látún bẹ̀ mọ́ with immediate effect ẹ̀yà gbalẹ̀ ẹ̀ lọ ọ̀láyà burú ni tí ó sì sẹ̀sẹ̀ ẹrú ẹ̀ ìmáàmù wa níbi tánàbì ti dìde sọlọlọ ta'ala alaihi ní oríjìn àkọ́kọ́ fún gbogbo ìsìlámù ayé kí wọ́n kàn ra yọ gbé ń bà rí pé má bẹ̀ mọ́ ara àpẹẹrẹ ìbínú ọlọ́run ni tí ò bá a ń bèèlè pé yá mọ́ lẹ̀wọ̀n ẹ̀yìn èèyàn ẹlọgbọ́ kútúbà yẹn kútúbà tí wọ́n rán ìmáàmù haram lẹ́wọ̀n ọdún mẹ́wàá

ẹnìkan ló post ẹ̀ sí mi láti Kuwait tí ìmọ̀mù haramu hàn nítorí pé ìmọ̀mù gbogbo ayé wọ́n yẹgi fún látòrí ń bà ní wọ́n ti ń gbà pàpọ̀ náà ti gbá ń pàpọ̀ bọ́lẹ̀ lórílẹ̀-èdè kan náà wọ́n ti yẹgi fún mo gbọ́ kú súbà tẹ̀ náà láti bẹ̀rẹ̀ nílẹ̀ láti bẹ̀rẹ̀ dópin inkaru munkar alamuru bil ma'ruf wa inkaru láì bẹ́nìkan wí torí bẹ́nìkan ti mọ̀ pé tí wọ́n ní kò dáa yẹn òun ṣe ó sì lágbára lámẹ́mú lẹ́wọ̀n tí ó bọ́ bá ṣe pé ìmáàmù ó lọ ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Saudi Arabia kò ní sáà àfáàtí ó kù ní orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ní ó pè fásitẹ̀n náà tán máa dàrẹ́ tọ̀rọ̀ síjọba gan-an tí ó tún sọ pé báyìí ní àtúbọ̀tán yóò rí nǹkan kan tí ń tẹ̀yìn ẹ̀yọ́ àwọn tí wọ́n kọ síra àwọn tí wọ́n ṣe kútúbà tó yẹ pé ẹ ṣe dáadáa ẹ jìnà sí bàjẹ́ wọ́n á mẹ́nu ń barú bàjẹ́ tí ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè wọn ó tán kò síbi tí ṣẹ̀rí àkàkan ti sapẹ́lẹ̀ yìí wọ́lọ́ ìràrin kò sátọ̀gbọ́nù kankan bẹ̀ tí ò bá tẹ́lẹ̀ because a máa sọ̀rọ̀ bàjẹ́ àti irú ẹ̀sí sẹ̀rẹ̀ lórí ilẹ̀ láàrí bá sẹ́nì kankan tó dá bàjẹ́ yẹn lẹ̀ ṣùgbọ́n ẹni bí ti mọ́ rẹ̀ tó bá ti ṣe pé ìjọba ó kún bàjẹ́ yẹn lọ́wọ́ ìmáàmù olùmọ̀ ti dáràn ní ìlú tá a ti gbá náà dìde sallallahu ta'ala ọ̀sọ́lá ìyẹn lẹ́ẹ̀sì máa ṣe ẹ̀rí tó gbópọn tako gbogbo ẹ̀ tí máa forílẹ̀-èdè kan àbáwọn rẹ̀ kan ṣẹ̀rí ẹ̀sìn tí ìbá ṣe tẹ́rọ ọlọ́run àti súnà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ́wàá wípé saudi saudi tẹ̀ níparo ta ní paro saudi ta ní paro saudi gìtáàbù ọlọ́run àti súnà ọlọ́run là ń pariwo ẹ̀ wọ́n lè gìtá àwọn lè jù tọ́pì kò sí tí wọ́n lè dánwò tí a bá ti kó ìròrí ọ̀kan náà àwọn olùkọ́ wa ní tí rọrin lẹ́bù jù sáwùlọ́ ọ̀kọ́ ẹ̀rọ oníláyùbàlùn ó ń sọ́rọ̀ àwọn oníròrí burúkú ayé kódà bá pẹ̀lú àwọn mùsùlùmí láyùbàlùn oníkọ̀kan wọn àmàímùkún láyùbàlú nàbí àmàímìkún wọ́lá àbáhátìkún ẹwà báyà ẹwọ nìkọ́ ẹlò ìmáàmà láwàní tó ga tó fẹ̀ wọ́n láyùbàlú wọ́n ní kò kàn wọ́n ìdà áfàdú máa fi júwà broken yẹn l'Arabic tí wọ́n bá ba nǹkan tí ń bẹ níbi jẹ́ ọwá gbọ́wọ́ tẹ́gbẹ̀ òsì níbi ọkàn tí wọ́n bá ti bọ́kàn jẹ́ ọ̀hún kò sí sínú kọ́bù fọmáàtì lásán ni in ti bẹ lọ́pọ̀lọ́ lóbi wọn wà tí wọ́n bá ti bọ ọkàn jẹ́ subhanallah ọkàn sáàrùn àti sọ sallallahu ta'ala rẹ̀ fadlan pé ìdá fásàdà tó lórí bá ti bàjẹ́ wọ́n sì mọ kéwú ju ẹni tó kéwú lọ pé ókè ànábì wọn sọ wípé tọ́kàn bá ti bàjẹ́ forget about eh, eh, jẹ̀làmíà àbáyà nìkọ́ọ̀bù ìmáàmà ẹgbàgbé yẹn in tá nábì wọ́n sọ yẹn gan ní kẹbàjẹ́ sallallahu ta'ala sallam pẹ̀tẹ́lẹ̀ ìwọ̀n bá ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ wọ́n wá ń ṣiṣẹ́ lórí tí wọ́n ti bọ́kàn jẹ́ mọ́jẹ́ kí wọ́n bá ti ẹjẹ́ àti tèmi mọ́jẹ́ kí wọ́n bọ́kàn ti ẹjẹ́ àti tèmi láti kóró orí yẹn kó níbi pé ẹsẹ̀ tọ́lọ̀ ń fẹ́ ẹsẹ̀ jẹ́ tọ́lọ̀ ń fẹ́ ìdáwọn sáré ẹ̀ lónìí títí táyé òbí tán nìyẹn láàárọ̀ ọkùnrin àti láàárọ̀ obìnrin tẹ́lẹ̀ ìbá wọn tẹ́lẹ̀ ń bẹ̀ ó sọ̀rọ̀ kan náà àwọn olùmọ̀ ní ẹ̀wọ̀n Saudi kún fáwọn òlàmọ̀ bẹ́ẹ̀wọ̀n Nàìjíríà ti kún bó ti kún fáwọn apààyàn ẹ wá lọ wádìí àwọn ẹ̀ṣẹ̀ wọn bẹ́ẹ̀ bá gbọ́ èdè lárúbáwá ẹ wà á gbọ́ dílẹ̀ gbà ah, níbo ló ti sọ̀rọ̀ yẹn gangan ṣé kìí ṣe kótóbà ilé ìlú ti sọ ni kìí tó ṣe náà nìyẹn àwọn ìsọ̀fin pé kótóbà tó ṣe náà nìyẹn tí ó ṣe mí ọ̀kanú wọn ẹ̀wọ̀n ọdún mélòó mojúmọ́ fún ọmọ ti gbàgbé ìgbà ní ìtàn tún gbé fún ẹ̀wọ̀n ogún ọdún ọdún kẹ̀ńlá ni ọlọ́jọ́ dé kọdún mẹ́fà tó sáfẹ́ wọn tán ìtó pọ̀jù nínú ọjọ́ inú àbáyé lólẹ̀ wọn àwọn tó kò wá dákẹ́ tán fẹ́ sáyé díẹ̀ sí lórí kánmọ̀ kọmọ̀ kéwú tí ma ń sọ́rọ̀ ibùn kọ́ yìí tí ń se wá sí ọmọ kéwú sékùn islam ibùn tèmíyàn ṣébù ìsìnà tó jọ máa tó jẹ́ àpá ìrùn kọ̀ yìí wọ́n pẹ́ lẹ́wọ̀n nígbà ayé tiwọn náà wọ́n pẹ́ lẹ́wọ̀n àbúwà nípa ó pẹ́ lẹ́wọ̀n wọ́n náà máa Malik ànàdá lápá ní òbílé káwọ́ mọ́yàmọ̀ nínú tàn ayé tí è mo ń ka ìlàlá katapiti ẹ̀yìn ọmọ ìyá Islam tó gbà àwọn èèyàn máa rò wọ́n fi máa mú haramu sẹ́wọ̀n wọ́n máa lọ má katakítí kò tán nígbàtí ó lọ́rọ̀ gbọ́ ẹ̀yìn tó tàyí ti bí náà ẹ̀wọ̀n gbogbo yóò lọ wọ́n máa lọ mọ́ra wọn wọ́n máa lọ wàlẹ̀dínà fi kùlú bí ìrùzé igun fàyàtàbí ìrùn náà máa ni pé ayé ò fẹ́ gbọ́tọ̀ lọ́wọ́ mọ́ wọ́n ti sọ ìlú yẹn di ràbàràbà kò sì jẹ́ nǹkan tó tóbi kìí ṣe tó tóbi nípa pẹ́kọ́lọ̀ ń gbéjọba kó ń bẹ aráàmù nìkan ní ó ṣẹ́kù illa yasha Allah níbi tí wọ́n bá ti fẹ́ sin lọ́hùn torí pé sílà tọ́lọ́hun sọ̀kalẹ̀ láti fi tawájí ọlọ́run ní ìwọ̀ta àrán ànábì sallallahu alaihi wasallam àrán àti kó jẹ́ pé gbogbo ayé lárán ọ̀sìn so ibi náà láti wẹ́lkọ́mù pé abẹ́ ti sí ọlọ́run ìbẹ̀lẹ̀ ọlọ́run ìjọba ìsìláàmù sí maka nùkà ramadan sọ yìí ọlọ́run tó jọba ìsìláàmù fún mẹ́kọ́ tó gbé lọ padà síbẹ̀ náà ìbẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ arábì ti bẹ̀rẹ̀ gbàdé òrọ̀pọ̀ ọmọ sọlọ́lọ́rọ̀ ọlọ́run tẹ́mọ̀ dínà fún nígbà tó bẹ̀lọ́n bẹ̀lọ́n sáájú agbá pé òun fẹ́ kíbẹ̀ jẹ́ lù dáa ọlọ́run tó dákara síbẹ̀ tó bá tún yẹ ọlọ́run tún lè gbé fún tí ó kò haram bí wọ́n bá ti lọ haram kó wọlé kó jáde ó parí ọlọ́mọdé ò jẹ́ pé ibi tí wọ́n ń bọ́rú lédè yẹn lọ́nu à ń bẹ lọ́n kó má sì ṣe fún wọn bẹ́ẹ̀ kó má sì ṣe fún wọn bẹ́ẹ̀ àwọn ti àwọn ti ròpin ìfáyín tó wá jẹ́ bànújẹ́ gan-an tó ga jù ni pé mo wo ayé lọ fẹ́ǹfáyé sínú jára wọn ẹ wo iye àwọn èèyàn tí wọ́n ń gbà síláàmù láyé lónìí ẹ wo báwọn òyìnbó ti tají islam kó wá jẹ́ pé gbọ́dọ̀ ìgbà yẹn ní àwọn tí wọ́n sì jọba ìlú Islam gangan wa sọwọ́lẹ̀ pé ayé ló yẹ káwọn darapọ̀ mọ́ ẹ wo kálíbà àwọn èèyàn tí ń ṣe Islam ẹ wo orú ìròrí tí à ń kọ tí wọ́n tí oríṣiríṣi ìròrí táwọn èèyàn ń kọ láwọn tí èsè mùsùlùmí tí wọ́n fi ń sọ pé Islam lẹ̀sìn Ọlọ́run Islam jọ kan ní àwọn ẹ̀sìn Ọlọ́run kọ́ àwọn gangan sọ pé ìnà dínà ìdàlọ́rì Islam ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká fi wá pàdé òun Islam wọ́n ń kọ́ wọ́n sì ń gba Islam yìí tí ó sì gba Islam wà láyé ń pòsẹ̀ wọ̀lọ́ àìsàntù rọ́bìl káàbà nígbà tójú àwọn èèyàn tójú wọn dúdú tàn tí máa lẹ́ẹ̀tàn sí wọn tó báyìí láyé lónìí nígbà náà làwọn tí wọ́n wà ní orí ìjọba ìlú Islam nígbà náà wọ́n fẹ́ dá ìjọba alẹ́ wọ̀lẹ̀yàn àdòbìlà mùsíbà tún ọdùnmà àdánwò láàmì wọn lánìí àmì òun láni kò kọ́rọ̀ ẹ̀ ti báwọ̀ tẹ̀lé torí Allahu alamu haythu yaj'alu risalata ọlọ́run ló mọ̀ bí tí ma transfer ìtẹ́sì sí aya Quran ọlọ́run tó sọ láwọn àyè ní pé táwọn kan ò ṣe déédé àágbà míì wá ẹwọ táwọn kan bá kó mọ̀ tán níbi tí ojú dúdú ayé wà làwọn lọ tán rò pé mọ́lẹ̀ but ìparíparí gbogbo ẹ̀ àwọn náà mọ̀ mọ̀ níbi ìgbìyànjú ọkàn wọn fáwọn àjábọ̀ pọ̀lọ́ àbọ̀ ẹ̀ ló lè mọ̀dá pọ̀ láwọn lábòfí mọ́mọ̀ tán bá ti wọ ayé tán ìjẹ́ kan lè padà tán bá ti wọnú ayé tán níparí ọlọ́run bá wá oníkú olùkúlù wọ̀lẹ̀kọ́ọ̀dì ọmọ lágbára tàbá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn aláàrin yába ta àlékún àdáábà mi fọ̀kìkùn ọlẹ́lọ́jọ̀ yà látòkè o ọlẹ́lọ́jọ̀ látòkè aláyà mọ̀hákàmà kìí sáyà sáǹkà tí dájọ́ ti parẹ́ lélẹ́ yóò àwòmí dáa ti arúgbó lè kún ó sì lè ní kíbinú ẹsẹ́ ọ látilẹ̀ tó bá fẹ́ súrà kẹfà ní àyà 65 àwọn èèyàn lè bí sákún ìyà àbíkọ́rán ìsẹ́ra yìí kí ẹ para ilé bí tẹ́ bá gbára dé tí è ṣe pé ogun sánmà àbókunlẹ̀ níjà yìí pẹ́pọ́ lọ́n gangan ní ó dẹ̀ yí síra yín nígbàtàbálẹ̀ ti tọ́lọ́run náà wàyòdé kọ́ bá àdọ̀kún bá sábà kó jẹ́ pé àwọn kan ni wọ́n fi bàbá láìmọ̀ àwọn kan táwọn ilé náà bá tún padà lágbára wọ́n tún àwọn kan náà léèmọ̀ lọ́sàn àti lóru ọlọ́run bá ní òun lè ṣe bẹ́ẹ̀ o òun lè ṣe bẹ́ẹ̀ àbẹ̀lọ́n kọmọ́ ṣe bẹ́ẹ̀ kọmọ́ fi bẹ́ẹ̀ hàn wálé mọ̀ àwọ́yà ìlúsà fún sí à ń pàyòrí kọ̀ bá ẹ́dọ̀kún bá ń sàbà tí ó ma wá fún apá kan tọ́wọ̀ ní iṣẹ́ láàbí apá kan láti mọ́ fi ṣe ẹ̀san ẹ̀san sí ẹ̀wọ̀n nínú àyà mi àfàámìnà alẹ́dínà mọ́kàrù sẹ̀yí àti sáwọn tí wọ́n pèlò aburú kalẹ̀ tí wọ́n gbọ́tọ̀ lọ́mọ tọ́kàn wọn balẹ̀ ní àyíyàtífà lọ́wọ́ bí i múláàrù pé ọlọ́run ọba lè ní kílẹ̀ olànà kó gbé wọn mi àwọ́yà sí ẹ̀húnmílẹ̀ àdá àbí kí ọlọ́run wá bá wọn mìnà àìsù láyà ìṣẹ̀rún ibi tí wọ́n lérò yẹn tẹkinọ́lọ́jì ò lè lè ṣiṣẹ́ lébẹ̀ ẹ̀tù síbẹ̀ ibi tí wọ́n lérò torí pé ọpọlọ yìí ló bí ọpọlọ tọ́lọ̀ ń dá ló bí tẹkinọ́lọ́jì bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tó ń gbà ò bá ti sérò yẹn ní ọpọlọ wọn pé ẹjẹ́ adíláàbò bọ́ra ọlọ́nà yìí ó mì pọ́lọ́ lè gbàdẹ̀ yọ ọ̀nà kan nìyẹn mìnà ìpò láyà a áwọ́yà àkúlọ̀ ọmọ alátàkọ̀ lóbìí àbí kó jẹ́ pé nígbà tí wọ́n lọ tí wọ́n ogun rọ́ra tọmọ ogun náà fàmọ́ ń bè mọ̀ òjìzín kí fáwọn òsì ní káńtọ́ náà bá ní ó ṣẹlẹ̀ sí wọn láboró àwòyà àkódáhùn alátàkọ́wò fi fa iná rọ́bakún lárọ́ òfò rọ́hìn àbí wọ́n tẹ̀ ní fura pé àfẹ́ irọ́ lásán ni pé in fact it was unexpected tó ọba ìsẹ́jẹ̀ ẹ̀kọ́ ọ̀ká pàdé wọn lọ ọlọ́run tún sọ bẹ́ẹ̀ pé ẹ̀ ń fura ní ìsinmi wọn sọ pé ẹ̀kí ìsára òjò lépọ̀ òjò tó ní kọmọ́ ìgbéyàn lọ àbíntọ́lọ̀ ma ní òní gbé lọ tó ní ọmọ wọlé àbílétọ́lọ̀ ma ní ọmọ wò ẹ̀dẹ́kùnrin ìyá mrs islam àwọn ọ̀tẹ̀lẹ̀ yẹn ọlọ́run fi ń sáàmì sáwọn ọjọ́ ká lè pèrè wata kìí ni ká lè sájí ká lè mọ́ parun sínú bàjẹ́ bí nàìjíríà ti burú tó yìí tọ́lọ́run bá gbéjọba ìsìláàmù wá bẹ́ẹ̀ àbẹ̀ náà wá bẹ́ẹ̀ táwọn tí wọ́n gbé fún ọmọ kìkàbọnu pé hé àwọn ṣòfò tó bá bọ́ lọ́wọ́ wọn tí ó máa wò ló tẹ́ jẹ́ ìlú mújírímù ìlú pòkí tó dẹ̀ ní ọlọ́run tí ó máa wá bẹ̀ wá sí wá fàyàbalẹ̀ wá sinmi kọ́lọ́ ọlọ́run sọ mọ́kà dìlú fàyàbalẹ̀ tó lé ọlọ́run sáyẹn tí yẹn bá wọ kàábà mọ́kà ìlú kàábà nù wí tọ́lọ́rin fatima wọ́n máa ń before ayà tí wọ́n yẹ pààyàn lára kàábà ṣùgbọ́n gbàtà náà náà bá dé ẹni tó bá wọ bẹ̀ẹ́jẹ́ ní fọkànbalẹ̀ títí láíláí kàábà náà ni wọ́n fẹ́ wó ńgbà kan tí wọ́n ò ríwó kàábà náà ni àwọn èèyàn ti máa ń lọ gbẹ̀san ara wọn ibẹ̀ náà lò sáwà tó sá pọ̀ ń bẹ̀ gbogbo eléyìí ti lọ lẹ́gbà tọ́lọ́run bá ṣàtúnṣe ibẹ̀ àbẹ̀lọ́run bá subhanahu wa ta'ala kó mú adúló tuntun lórí tẹ̀lé tọ́lọ́run kó má jẹ́ kí àwọn àti lọ́yàn ayé kán mọ́ kápá lórí láti dùn wá lọ́nà kí wọ́n má ṣẹ́gun wa torí ogun láwọn gbé ti wà ogun tí wọ́n sì gbé sí yàn kò ní kankan sí lára Islam bí ìbá ṣe mùsùlùmí ó tún wá jẹ́ mùsùlùmí òdodo ọlọ́mọjà ṣubú ogun أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون